sọ́ra ilé tí a wà lórí ẹ̀ o náà ní Suratul Mulk sọ́ra tí ọlọ́run ọba títí ń ṣàlàyé bó ti tó fún wa tí ọlọ́run ọba títí ń ṣàlàyé àwọn ẹni tó ṣe nígbèrè lórí tó fẹ́ ká ti ara àwọn nǹkan yẹn ó fẹ́ ká ti ara rẹ̀ bá ọlọ́run ọba wa mọ̀ ẹni tí ò bá tún wá mọ ọlọ́run ọba lẹ́yìn gbogbo àwọn àmì tí ọlọ́run ọba gbé kalẹ̀ ilé ẹni bẹ́ẹ̀ náà ni kèké ní agbẹ́mọ́gbà ẹni tí ẹ̀mí rẹ̀ tó lé nítorí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀sàdédé gbé àwọn àmì yẹn kalẹ̀ fún wa ṣùgbọ́n fẹ́ kí àwọn àmì yẹn kí wọ́n jẹ́ alámì olùtọ́ka wa sí gbígbà ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ń bẹ ọba tó jẹ́ pé kò sí àfijọ́ rẹ̀ ọba tó jẹ́ pé ọba náà ó kápá ó ṣe àwọn nǹkan kan ṣe kò sẹ́ni tí ó bí kó ṣe ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba náà ó wá ń ṣàlàyé bó ti tó fún wa ní suratul mulk ọlọ́run ọba ní bisimilahi rahman rahim ọlọ́run ọba ní tabarakalladi biyadihil mulk wa ala kulli shay'in qadir. tabarakalladi biyadihil mulk wa huwa ala kulli shay'in qadir. àti sàlàyé àyà ilé ìsíwájú. naam. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور àlàyé gbọ́dọ̀ ọba níbẹ̀ ó ṣe ìfìbátu bó ṣe dá sẹ́mà fún wa aṣọ iye ọjọ́ tọ́lá ọba fi dá sẹ́mà aṣọ àwọn ọ̀rọ̀ tí àwọn onímọ̀ tẹ̀sí wọ́n sọ lórí ara rẹ̀ ọlọ́run ní thumma rji al-basara karratayn yanqalibu ilayka al-basaru khasi'an wa huwa hasir. thumma rji al-basara karratayn yanqalibu ilayka al-basaru khasi'an wa huwa hasir. sábà tọ́lá wọn bá dá òfin ṣe àmì fún wa àti sàlàyé ayẹyẹ ìlú jẹjẹ ibi títà sọ̀rọ̀ wa tó ti fẹ́ bẹ̀rẹ̀ náà ní gbólóhùn tó lọ́hùn sọ pé wọ́n lákọ́ ní zayyana sàmà adúniya bí masabiha wájà ànáhà rojú man lè ṣàtìn wà á tàdínà lahum àdáàbà sàwọ́. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما وجعلنا رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير àyà fẹ́ fi àmì míì kalẹ̀ fún wa wípé tán tẹ bá fẹ́ mọ ẹni tó jẹ́ pé òní ń darí gbogbo ayé tí ò sẹ́ni tí ń bá a pa ẹ̀ ọlọ́run ọba aláàyè náà ni ọlọ́run ọba ní tẹ nínú tẹ fi lè mọ̀ ó náà ní pé àwọn ọlọ́run ọba wàlàkọ́d apá kejì náà àwọn onímọ̀ lọ́gà nígbà tí wọ́n bá ti tẹ̀ sẹ́ra yẹn ní gbólóhùn wá wò yóò máa àtù àwọn míì sọ àtù tí wọ́n máa ṣe náà ni wípé ó sọ ọ̀rọ̀ yẹn pọ̀ mọ́ àlẹ́dí kọ́lákọ̀ sábà wá ti yóò máa dàbí ẹni pọ́ sọ ọlọ́run ọba sábà méje nígbà náà ó tó wá náà sàmà àdúrà sọ pé wá fún un. abákan nínú àwọn ọmọ sọ pé rárá wàáwò yẹn wọ́n sọ pé wàáwò làátù àwọn kan sọ pé àlẹ́ sọ pé wàáwò ìsèǹrẹ́fù ìpè wọn láwọn ọba wọn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ míì lódìdí. ولقد زينا السماء الدنيا بمصابيح àwọn àbá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ míì kìí ṣe pé ó sọ ọ̀rọ̀ yẹn pọ̀ mọ́ dídá sánmà nítorí pé n fẹ́ sọ yẹn àwọn afẹ́ ilé sọ pé táwọn fi sọ pé ìsìnà fi yà ní ọmọ ẹjẹ́ ni wípé ìtọ́fẹ́ sọ yìí tá a bá lọ àtọ́fà rẹ̀ mọ́ lakọ́dẹ́ lẹ́dí kọ́lákọ́ sábà sàmáwá àtẹ̀kọ́ ọmọ túmọ̀ sí pé gbogbo sẹ́mà méjèèjì pátá inú ni ntọ́lọ́kọ̀ bá fẹ́ sọ yìí. fọdùkálíkà làwọn afáà kan fi sọ yìí pé eléyìí tá à ń kí òun nìkan ló lè yé ntọ́wá náà tí ọ̀sán ni o wọ́n ti sáájú òtún ké débi wáwò iṣẹ́ tí wáwò ń ṣe tọ̀ tiẹ̀ bá ń tiẹ̀ ṣùgbọ́n àlùmọ́hìm òní àwọn àfún onímọ̀ lọ́gà wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n kí ni èyí táwọn fẹ́ múlò ó náà ní pé ọlọ́wọ́ ọba bọ̀ ọba tu ní wáwùlà àti olè lọ bọ̀ ọba tu ní wáwù ìsìnàfíyà náà kò sí láì fi ń bẹ̀ nítorí pé méjèèjì náà ni ọmọ padà síbi ìtumọ̀ táwọn àfọ̀nùmọ̀ tafsiru ṣe. ولقد زينا السماء الدنيا بمصابيح zayyana sama dunya bima sabiha ọlọ́ni àwọn ọlọ́wọ́ ọba ilẹ̀ wa mú sánmà tayé kí ló tọ́lọ́wọ́ ọba fi ṣe tẹ̀kìyìdù yẹ kí tọ́lọ́wọ́ ọba fi tó fi fi òǹde dé sánmà yìí tó zayyana àwọn àfọwọ́n ní mọ̀tẹ́fẹ́sẹ̀rọ̀ wọ́n ní ọlọ́wọ́ ọba ní òun ṣe sánmà tayé òun ṣe lọ́sọ̀ọ́ bima sabiha ẹ misbah jamu rẹ̀ náà ni masabih ó náà ni àwọn ìmọ́lẹ̀ àtùpà ọlọ́run ní àṣẹ sẹ́mà àtàyé àṣẹ ní ọ̀ṣọ́ àwọn àfààní ajẹ́ wípé tá a lè gbọ́yé ni wípé àwọn sẹ́mà mẹ́fà yòókù kò sí ولقد زينا السماء الدنيا بمصابيح. ọlọ́run ní àwọn aṣẹ sẹ́mà ayé ní ọ̀ṣọ́ àwọn àfáà sọ yìí pé ajẹ́ pé gbogbo sọ́mẹ̀ yòókù kò sọ sọ́mẹ̀ ọ̀rọ̀ yẹn náà rọ bó ti jẹ́ pé àwọn míì inú àwọn ọ̀rọ̀ míì lọ́dọ̀ àwọn àfáà sọ pé rárá mọ́láwọn bá dá kọ sẹ́mẹ̀ táyé yẹ yìí pé aṣẹ́lọ́sọ̀ọ́ pẹ̀lú kíni pẹ̀lú ìràwọ̀ kò sọ wípé àwọn yòókù ló ní àwọn abúlé kékeré tó fi sọ́dọ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ó ń torí wípé ọlọ́run ọba sọ àṣàhìdù fún wa ìta lè fojú rí lọ́sọ̀ fún wa ká lè tibẹ̀ gbọ́n tá àfojú rí náà yé ọ̀rọ̀ yẹn bára káyọ̀ làbẹ́ bára káyọ̀ ìgbé tọ̀ èyí tẹ ẹni gbọ́ yéré ẹ wò èyí tẹ ẹ̀kú rí ẹ mọ tí tẹ bá ti wá gbọ́ eléyìí tẹ rí tẹ bá gbọ́ yé ajẹ́ pípẹ́ fi ń wọ ìyẹn náà ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó fẹ́ fẹsẹ̀ múlẹ̀ ju wallahu alam òun náà ni pé sẹ́mà ayé òun ni ọlọ́run ọba fi àwọn nǹkan yìí sí. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين ah, àwọn wọ́n nítorí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala gbàtọ́ ń sọ àwọn iṣẹ́ eléyìí tí àwọn ìràwọ̀ yóò máa ṣe àti àwọn ìmọ̀ tí a rí lára rẹ̀ wọ́n ní a rí pé a lè rí níbòmí ju inú sẹ́mà ayé nìkan rẹ̀. afọwọ́ alimami al-Qurtubi rahimahullahu ta'ala nígbà tí sàlàyé àyà yìí ó ní sẹ́ rí gbólóhùn pé ọlọ́run ọba lòun ṣàyà na sẹ́mà ayé ó ní ọlọ́run ọba ó lòun ṣe sẹ́mà pẹ̀lú ìràwọ̀ ó ní tẹ̀síìnù yẹ ìṣelọ́ṣọ̀ọ́ yẹ àwa èèyàn la sí ká lè gbọ́ ọlọ́run ọba gbọ́ àwa èèyàn tá ń lo ayé tá ń rí sẹ́mà táyé àwọn alábùkátà sí ká ríra òpin abẹ́ẹ̀ tún ríra wọ̀nyí àwọn màláìkà ni wọ́n ń gbénú àwọn sẹ́mà yòókù wọn bùkátà sálámì kẹ̀kẹ́ tí wọ́n fi mọ́ lọ torí pé ìbádùn àwọn tiwọn wọ́n ti ìbá àwọn màláìkà ọlọ́run ìbádùn mùkọ̀rọ̀mùn ẹrú ọlọ́run alápọ̀nlé ni wọ́n láàyè asún ọlọ́run àmọ́ àmọ́ràn òun kò sí لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. àbáwá ó torí ẹ̀ ló fi jẹ́ yí pé àwa èèyàn nìkan la bùkátà sí àmì ó jẹ́ òun ọlọ́run bá báwọn màláíkà sọ tí wọ́n sọ pé ẹ̀wà wo sọ́mọ tí mo dá ẹ̀wù rẹ̀ tí mo dá hmm. torí pé àwọn wulẹ̀ rẹ orí ibi ọlọ́run bá fi wọ́n sí wọn ẹ̀yẹ lórí dáadáa ẹ ọ̀rọ̀ àkọ́kọ́ ni ẹ ó bá tún wo ntí ọlọ́run bá ní ìràwọ̀ yìí ti ń ṣe nínú tọ́jú sábà tá à ń wò yìí tọ́jú sábà táyé ọlọ́ni wa ja'alnaha rujuman lishayatin wàhátàdínà lè kàn án. wàhátàdínà làwọn àdáwà sàyìn. ọlọ́wọ́ bá ní wa ja'alnaha àwọn ọlọ́wọ́ bá a tó wá ṣe ìràwọ̀ náà a ṣe ní rujuman lishayatin a ní ìsọ òkòlù fún àwọn èṣù à ń bọ̀ wá lórí àwọn àlàyé yẹn akọ́kọ́ fẹ́ ṣe ìfìbátú wípé sẹ́mà wo gan-an ṣé sẹ́mà ayé nìkan ló ní ìràwọ̀ ni nígbà akọ́kọ́ fẹ́ ṣe ìfìbátú. àbáwọn nígbà tó sọ pé wàjà náírà rùjú mẹ́lì ṣàyàtì allah akpa àwọn onídàbísí rahma wallahu ta'ala. wàjà náà sàmà àdúnyà bí masọ́ bí hawa ẹgbẹ́ ní báyìí ọlọ́run ọba ní àṣẹ sánmà ayé ọlọ́run tó kọ̀ yára ìpè sánmà ayé ni àṣẹ sánmà ayé lọ́sọ̀ọ́ pẹ̀lú àwọn ìràwọ̀ oníranran wàhífúdán a sì ń fi ìràwọ̀ yẹn náà ṣe ìṣọ́ fún sánmà. ọlọ́run ọba ọba ọba onímọ̀ ló ṣe bẹ́ẹ̀ ó jẹ́ nǹkan bíbí tí ìràwọ̀ ń ṣe nínú sẹ́mà kí là kọ́kọ́ a fi ń ṣe ọ̀ṣọ́ fún sẹ́mà ẹlẹ́ẹ̀kejì ni wípé wàhífúbọ́n ayé jàǹdà rùjú mẹ́lẹ̀ ṣàyàtì ọlọ́run ọba fi ń sọ ó fi ń ṣe ìsọkò olù fún àwọn èṣù. Inna zayyana sama duniya bizinatin lil kawakib. Wọ́n ti sọ fún àtàwọn bọ̀ ń bí ayé akọ́kọ́ fẹ́ ṣe ìfibá tu wípé àní kí ló fa tó fi jẹ́ pé àwọn àáfàá yìí lọ síbi yìí pé sẹ́mà ayé nìkan in lè ní àwọn dáǹsọ̀ yìí afọ́nà Kùrùtùbí wàá sọ yìí pé tọ̀ tó bá jẹ́ pé ọba fi ìràwọ̀ yìí ṣe ìsọkòlù fáwọn èṣù ǹjẹ́ èṣù lè wọnú sẹ́mà tàbá sọ yìí pé ìràwọ̀ ń bẹ ní sẹ́mà kejì náà ìràwọ̀ ń bẹ ní sẹ́mà kẹta náà ìràwọ̀ ń ní sẹ́mà kẹrin náà èṣù wọ inú sẹ́mà tó kọjá ti sábà kejì kò yá mi sọ̀rọ̀ nígbà sọ pé sábà ẹ́ ọlọ́run ọba dá sọ́mọ̀ tì bá kọ́ àbí àgbé sọ́mọ̀ gúnra wọn káwọn sọ yìí pé tọ̀ sọ́mọ̀ táyé tá à ń wò rè lábẹ́ ọwọ́ mi èyí èyí kèyí táyé rè àtúwádé kan tó wà ní kiri rẹ̀ tọ́ba sọ yìí pé ìràwọ̀ ń bẹ nínú sọ́mọ̀ tẹ́lẹ̀ yìí náà ajẹ́ yìí pé inú tí ọmọ ẹjẹ́ ọ̀rẹ́ yẹn ni wípé àwọn èṣù náà máa wọlé síbi wọ́n máa wà nínú bí ìwà nínú bí wọn ni wọ́n máa wá sọ di wípé jàǹdà ha rùjú mẹ́lì ṣayatin yóò sọ di pé wọ́n máa sọ wọ́n lóko ní sábà kejì rẹ. wọ́n lè kọ́ ní sàmẹ́ àdúnyẹ bí masọ́bí àwọ̀jà àná àrùjú mẹ́lì ṣayatin wà á tẹ̀dínà lọ́wọ́ àdá àrà sàyìn. ọjà ìṣẹ̀lẹ̀ kejì ọjẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹlẹ́gẹ̀jẹ́ àwọn afáàsọ tó fi sọ yí pé tọ̀ lọ́lọ́run ọba fi sọ pé zayanna sàmà àdúnyà ṣé màá yé nìkan ni ọlọ́run ọba fún ní ẹ̀sọ́ yẹn وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا يا إما يا إني أنا على القرآن نسرة النحل الله سبحانه وتعالى أصفوا أيقبي iṣẹ́ ẹlẹ́ẹ̀kẹta tíràwọ̀ yìí ṣe ọlọ́niwà alamat ọlọ́ni ti ń bẹ ní sẹ́mẹ̀ ọ̀njẹ́ alami ẹ, umi àtàdùn àwọn èèyàn á bí ẹ mẹ́mẹ́ ẹ̀ ń tọ́ ń bẹ àwọn wọ́n ń rìn nínú kí ni nǹkan ti ń tan ìmọ́lẹ̀ ẹ fún wọn àwọn tí wọ́n ń rìn ọlọ́run ọba ṣe yìí pé àwọn wọ́n ń rìn nínú nínú omi kí ni nǹkan tí ń tẹ ìmọ́lẹ̀ fún wọn ìràwọ̀ yìí kódà àwa táwọn rìn lórí ilé ayé lórí ilé ayé ní àwọn àkókò tílẹ̀ bá sú ìràwọ̀ asekin atẹ ìmọ́lẹ̀. wàhálà mẹ́t wábí nàjímì hùm yàtọ̀. ọlọ́run ọba ní àwọn ìràwọ̀ yìí náà ń jẹ́ ìtọ́nisọ́nà fún wọn ni wọ́n fi ń mọ ibi tá a gbẹ́sẹ̀ lé. iṣẹ́ mẹ́rẹ̀ẹ̀ta yìí ni àwọn ọ̀rà wọn ń ṣe Qurtubi wá sọ yìí pé tọ̀ nígbà tá a ti sọ yìí pé ó tún jẹ́ àlàmì ǹjẹ́ ní kẹ̀kẹ́ nínú ẹ̀ tó rìnrìn àjò bàbá yòówù ànágbà Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́ ọba mú ṣe al-Isra wal-Miraj tọ́lọ́ ọba mú lọ sínú sẹ́mẹ̀ ààrẹ ní kẹ̀kẹ́ gbogbo àwọn asọ́nọ́jà àzàbíkílẹ̀ pẹ̀wọ́ àwọn tí wọ́n láwọn ń lọ nu sẹ́mẹ̀ wọ́n lọ wo gbàgbà ààrẹ ń tó lè sọ pé òun wọ nu sẹ́mẹ̀ tó wà lóhùn tayọ sọmọ ayébo lọ kò síbi tó lọ. so ó ní àbáwá ń tàn ájẹ́ pé kò sí ẹnì kẹ́kẹ́ tó bùkátà sí ìràwọ̀ tí ó fi rí rẹ nù sọ́mọ kejì. ẹranko sẹ́mi láìka ọlọ́run wa ló bùkátà sí kórìíra àwọ̀ kó tó rìn. ó dà jẹ́ pé gbogbo ohun tí ọlọ́run ọba sọ pé mọ̀sọ̀bí yìí ìmọ̀lẹ̀ yìí ṣe àwọn àtùpà àwọn ràwọ̀ yìí ṣe kò sí kẹ̀kẹ́ tó bá sọ́mọ̀ mí ìmùgú ayé lọ. wàhálà wọ̀lkọ́ọ̀lù ọ̀rọ̀ tó sì sọ yìí gan ni ọ̀rọ̀ yìí pé sẹ́mà wo ni ó níràwọ̀ jẹ̀mọ́ sàmà àdúnìyà ọlọ́run ọba fi sọ pé wàlá kọ́ni zayyana sàmà àdúnìyà. wàlá kọ́ni zayyana sàmà àdúnìyà bima sabih waja'alnaha rujuman lishayatin wa'atadna lahum adhaba as-sa'ir. àfọwọ́ muhammadu amin ashankiti rahimahullah ta'ala gbàtọ́ náà fẹ́ sàlàyé àyà yẹn ó ní wa kadhalik ó ní ẹ̀rọ rèé mà ìpínlẹ̀ isa òdẹ́ka man yahtaju ila ibtida'i biha fi siyarihi di anna al-malaikata kulla fi wadi'i alladhi awjadahu Allahu alayhi ó ní ẹwọ àwọn màláìka ọlọ́run ọba kò sẹ́ni kankan tó bùkátà sí kó fẹ́ mọ ọ̀nà nínú wọn tó gbé àwọn màláìka ní gbogbo wọn ń bẹ ní ààyè tọ́lọ́run ọba fi wọ́n sí tó àbùkà kò sí màláìka tó bùkátà sí kíra àwọn kó tán ìmọ́lẹ̀ kí wọ́n fi mọ̀ ajẹ́ pé gbogbo àwọn àfáà yìí ó ní wàlẹ́ anna zina talantoro lùwùdú di dára misama dúníà fatamata anna nojúmọ́ ọ̀ọ́sọ́ misama ìdúníà. Muhammad Amin náà sọ wípé ajẹ́ wípé sẹ́mọ̀n tayé yìí nìkan òní ọlọ́wọ́ bá ṣe lẹ́sọ̀ọ́ pẹ̀lú àwọn ọlọ́wọ́ bá ó fi ìyẹn ajẹ́ pé aríyàtọ̀ láàrin bí sẹ́mọ̀n ó ṣe mọ yàtọ̀ síra wọn. tọ́ àkọ́kọ́ gbọ́ ilé kí wàá ní ọlọ́run wá ní iṣẹ́ kí wàá ní àwọn iṣẹ́ náà ọlọ́run ní wàjà ńlẹ́ra rojú mẹ́lẹ̀ ṣayatin. wàjà nínú rojú mẹ́lẹ̀ ṣayatin. àwọn ọlọ́run bá ní à ń ṣe ìràwọ̀ náà à ń ṣe ní ìjú okolu zira lẹ́yìn ìgbà tó ti jẹ́ ẹ̀sọ́ fún sẹ́mọ̀ ẹ̀yẹ kò sí níta fẹ́ wá kí mi o. <laughs> ẹ̀rí pé rírí ìràwọ̀ lójú sẹ́mọ̀ ẹ̀sọ́ ni fún ó bu ìkú sẹ́mọ̀ ọ sọ sọ́mọ̀ di ní téèyàn máa ń tún wò تبارك الذي جعل في السماء بروجا بروج وجعل فيها سراجا وقمرا منيرا سورة الفرقان إنها ni ọlọ́run ti sọ ilé yẹn Furqan burúdù yẹn náà ń dáhùn àbá ni ìràwọ̀ náà tó ti so buruj iná tí wọ́n tún sí náà ni pé ìràwọ̀ náà ní ń bẹ̀ ń bẹ̀ àìmọye àyè ọlọ́run ọba ti sọ ọdún ẹ̀ ìgbẹ́tọ̀ òun fi burújù sí sábà ayé masabi. waj'alnaha rujuman lishayatin ọlọ́run ọba ní àwa aṣọ sọ́mà náà àṣẹ ní aṣọ ìràwọ̀ náà ní tí a fi máa sọ òkòlù àwọn èṣù báwo ni lẹ́yìn tí máa ṣẹlẹ̀ ibẹ̀ ni àwọn àfáà ti wá ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀hẹ́yà àkọ́kọ́ abákanjú náà àwọn onímọ̀ sọ yí pé báwo lẹ́tì sọ fún wa yí pé ọlọ́run ọba ń du ìràwọ̀ mẹ́sùn. tó bá jẹ́ pé lódodo nira àwọn ń jábọ́ ní sùn lórí kò yẹ kó sẹ́kùn àwọn kankan sẹ́wọ̀n mọ́ ìtura ọ̀tà àkọ́kọ́ táwọn onímọ̀ gbé wá ní pé ah, ọba ń wọ́n lu àbá ń bo nira wọ́n tún ti wá kù tọ́lọ́run ọba ń tún tún wọ́n dà ní tẹ́ẹ̀rẹ̀ sọ fún wa níjẹ̀jọ́ wípé ó ti dá sẹ́mà ó ha wàrújú mẹ́lì ṣayàpì. ẹ àní pẹ́ lórí ẹ̀ káka wo bíi mẹ́ta sí mẹ́rin àbí tọ́lọ̀ máa ní kalẹ̀ mẹ́nu bà lórí ẹ̀. wà á tẹ́dẹ̀ náà lahum àdábà sàrin. wọ́n ní bá kéde nínú àwọn ìtìrọ̀dọ́sì táwọn tó nílò náà ni wípé tẹ́ ẹ bá sọ yípe ọlọ́wọ́ bá ó ń ju oko ìràwọ̀ máwọn àwọn ṣayatin àwọn èso àtàwọn ọmọ ogun wọn ìgbà wo nìyẹn bẹ̀rẹ̀ ni ṣé o ti bẹ̀rẹ̀ síwájú kọ́lẹ̀ bí o tó di òjíṣẹ́ ọlọ́run ọba ní àbí lẹ́yìn ìgbà náà wọ́n ní tẹ̀ bá mú èyí tẹ̀ bá mú ni ó sọ ìbéèrè tó kẹta fẹ́ bí tẹ̀ bá sọ yí pé o ti bẹ̀rẹ̀ kí ànábì tó di ànábì ọlọ́run ọba àwọn abirùn rẹ̀ yí pé kí wá ní lílọ nǹkan yẹn mọ́ gbígbé ànábì jìde ṣe wá torí pé nínú àwọn táwọn àbá mẹ́ka fún wa ní pé nínú àwọn yìí tọ́lọ́ ọba ṣe fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní pé gbígbé anabi dìde ó dópin ó fi ìdópin sí ìjì ọ̀rọ̀ gbọ́ tí àwọn àlùjẹ̀nu máa ń gbọ́ ní sára ó ní tó ajẹ́ pé tí bá sọ fún wa yìí pé nǹkan yẹn ti bẹ̀rẹ̀ kí o tó rí pọ́nlọ́ọ̀gbọ́n anabi dìde àwọn abirin rẹ̀ pé kí ilẹ̀ wa ń lóyún mára ìyá anabi sí ẹ̀rọ àkóso yìí tẹ́ bá sọ yìí pé rárá nígbà tí anabi di anabi ọlọ́run ọba pẹ́ ni wọ́n tó sẹ́nà máwọn àlùjẹ̀nú àtàwọn èṣù láti gbọ́rọ̀ sọ abiyín pé bóun ni àtúnṣe wá láwọn alágbègbè àtúntúkù lọ. wọ́n ti pẹ́ àwọn èèyàn yìí tìrọ̀ ọ̀dọ́ tún wọn lágbára. ìpè tàbí wọ́n sọ pé lẹ́yìn gbàtẹ́lọ̀ ti sàrẹ́bì àrẹ́bì àgbà àrẹ́bì ti di àrẹ́bì tẹ́lẹ̀ sàrẹ́ mọ́ iye ọdún sẹ́yìn ló ti kú ó tún ṣe wá di pé ó tún ṣẹ́kù àwọn alágbègbè tí wọ́n tún rírù nǹkan yẹn gbọ́. bákan náà àwọn ìtìrọ̀ ọ̀dọ́ ti àwọn ìwọ̀nyí tí wọ́n mú wá òun náà a ní ibi iná ni ọlọ́run ọba ti dá wọn àbí ọlọ́run ọba ni wọ́n dá wọ́n dá àwọn màláyíkà láti ibi ìmọ́lẹ̀ wọ́n sì dá àwọn àlùjọ́n láti ibi iná wa kó lè kọ́ ádámì mà wò sí fanakọ wọ́n sì dá ádámà níbi tọ́lọ́run ọba ti sàlàyé fún yín tó ti yí ń kárò ẹ bá sọ yín pé wọ́n dá àwọn àlùjọ́n látara aná ìràwọ̀ tí ń jábọ́ lé wọn lórí ẹ̀tọ́ wa ní ń dáná jó wọn báwo la ṣe sọ pé iná ń fìyà jẹ náà nínú àwọn ìtọ̀rọ̀ náà tí wọ́n mú wá ọ̀pọ̀ lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n káwọn akẹ́ mú mẹ́rin láti dákọ. mẹ́rin tán mẹ́rin náà ni mo lóye ẹja yanjú mẹ́rin ká kó lórí ẹ̀. waja'alnaha rujuman lishayatin. waja'alnaha rujuman lishayatin. ọlọ́run ọba ní a ìmọ̀ àṣẹ ìràwọ̀ iná ní ìjùkọlù fún àwọn àlìjẹ̀nú àwọn èṣù àwọn afọ àwa ni a jẹ́ yí pé àwọn àlìjẹ̀nú yìí wọn a máa yí ọ̀rọ̀ gbọ́ ní sẹ́mà àfọwọ́ àdúgbò Muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́wọ́ ọba tó bá fẹ́ bá àwọn màláìka sọ̀rọ̀ ní sẹ́mà ọlọ́wọ́ ọba gbogbo màláìka ni wọ́n kọ́kọ́ ṣubú lulẹ̀ lọ mílíọ̀nù fasa látara àbẹ̀rù tọ́lọ́ máa fẹ́ sọ̀rọ̀ kẹ́yìnrún sẹ́mẹ̀ báyìí gbogbo màláìka ọlọ́run ọba pátá hátà àwọn amọ̀lẹ́tà àrùsì àwọn tó ń tọ́lọ́run bá ti wá sọ ohun tó fẹ́ sọ tán subhanahu wa ta'ala àwọn màláíkà tí wọ́n jábọ̀tà arsh àwọn ojú àwọn ògbé orí òkè abákẹ́ni pe àwọn yẹn bí wọ́n ṣe tonu tó ni wọn àmà dìde wọ́n àmà bèrè pé àmà bèrè pé ọba kí ọba yín sọ àmà bèrè báwọn ọba yín sọ àwọn tí ń bẹ nínú keje àmà bèrè àwọn tí tún ju àwọn lọ nípò pé pàtó àwọn tí wọ́n gbin lẹ́yìn náà ti lọ o àbáwọn ṣáájú wọn dìde nígbà tó wọn bá parí ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ sọ wọn àmọ́ àwọn yẹn wọn àmọ́ sọ pé kọ́lá alhaq wọn ni ẹ ọlọ́run bá wa ntọ́ sọ náà ni ọ̀rọ̀ òdodo náà ló sọ wọn wàá sọ ntọ́lọ́run bá sọ fún nígbà tí wọ́n bá sọ ntọ́lọ́run bá sọ fún wọn yẹn tán àwọn náà ti gbọ́ àwọn tí ń bẹ ní sábà kẹfà àwọn náà ti jí wọn bí àwọn tọ̀hún náà ilẹ̀ gbọ́ kí ni ọlọ́run bá sọ fún yín bí wọ́n ti wá mọ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó fi wá ka àwọn màláìkà tí ń bẹ ní sẹ́mà àwọn sàmàláìkà tí ń bẹ ní àwọn wà tí bi àwọn tó tún àwọn náà yìí kí ni ọba ó sọ bá àwọn náà àwọn wà á máa information yẹn ìròyìn tí tí wọ́n gbọ́ yẹn wọ́n máa fún wọn torí ọ̀dọ̀ wọn ni information kótó di pé wọ́n mú kúrò nínú sẹ́mà ibi àwọn èèyàn bá ti ń sọ tí wọ́n ń sọ ara wọn pé ah, ẹ̀gbọ́n kọ́ lọ́wọ́ bá sọ pé báyìí nǹkan báyìí sọ lónìí ìní àwọn ṣayatin àwọn èṣù ìní àwọn pẹ̀lú ìmùlẹ̀ tí wọ́n ti ní pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ti ń ṣiṣẹ́ pẹ̀lú wọn ìní àwọn èèyàn ti gbéra wọn lọ sí sẹ́mà sẹ́mà tí wọ́n lọ wọ́n lọ ọmọ fìtí ní àwọn abdullahi bin abbas ní àwọn mìíràn anabi wa muhammad sallallahu alaihi wa sallam níjọ́ kan àwọn sàhábà ní ọ̀pọ̀ ìdókòó ẹ̀ ó ní ìnira àwọn kan bá jábọ́ láti sọmọ ìjọ làwọn bí àwọn ọ̀rẹ́ ṣe jábọ́ sórí ilẹ̀ pásítà náà ìlọ́ bá mú iná wà káde bẹ̀yẹ ẹ̀rí pé a sọ̀rọ̀ nípa iná kan lẹ́ẹ̀kan pé kó lẹ́sọ̀ pé fi iná bá iná wí ajá pé tí ìràwọ̀ ní nǹkan bá ṣe pẹ̀lú náà ó ní abdul abbas nígbà tí ìràwọ̀ yẹn jábọ́lá anabi salam ìràwọ̀ yẹn dẹ̀ gbé ó gbin náà àtúbà nígbà táwọn anabi wa rí anabi wa ní ma kuntum taquluna fi hadha kí lẹ máa ń sọ nípa ilé nígbà tẹ wà nípò jà èrí dẹ̀ mọ̀ nǹkan kan nípa ọlọ́run ó ní àwọn sọ pé ọlọ́run anabi a máa ń sọ wípé bóyá wọ́n bí ẹni ńlá kan tàbí èèyàn ńlá kan jáde láyé gíṣẹ́ ẹ mọ̀ yí pé ìràwọ̀ yìí kò lè bọ́ láti sánmà pẹ̀lú pẹ́ nìkan kú àbí wọ́n bí ẹnìkan kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ní wàlákin rabbana ta'ala idha qada al-amra fi as-sama' ó ní ṣùgbọ́n ọlọ́run ìtọ́sẹ̀ ní pé ọlọ́run bá wa ọlọ́run bá wa tó bá ti dájọ́ lórí àlámọ̀rí kan nínú sẹ́mẹ̀ ó ní sabbahat hamdatul arsh àwọn màláíkà tí wọ́n gbé àláràṣẹ ọlọ́run ọba dání ẹ gbogbo wọn látara àfọmọ́fọ́ ọlọ́run ọba látara ìbẹ̀rù ìwárìrì ó ti mú wọn oníkálukú ó ti lọ ó ti gbàgbé ara wọn bẹ́ẹ̀ náà ni gbogbo màláìkà tí ń bẹ nínú sámà tí ó fi dé àwọn ahlu sàmà tí ó fi dé àwọn màláìkà tí wọ́n ń bẹ ní sámà tòsí títí títí bá wọn ní títí ó fi dé ilà sàmà àmì gbogbo màláìkà yẹn wọ́n wà á máa dákú lọ báwọn tí ó fi dé sámà ilé ìtàwọn. wa yastakbiru ahlu sàmà hamdal arsh madha qala rabbukum ń wọn bá wọn padà ń jẹ́ kálukú àmọ́ bí àwọn hamdal arsh pé kí lọ́lọ́run ọba sọ kẹlẹ́ bá ìsàn yẹn títí wọ́n fi wá gbé ìbéèrè yẹn dé sámà al-jinn àwọn àlùjẹ̀nù sì ti gbéra àwọn gùn táwọn ń lọ fetí kọ́ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ nínú sẹ́mà òṣèlú ní fàyòrùkún ní ọlọ́run ẹ fàyòrùmáwòn wọ́n bá máa sọ wọ́n lóko ìràwọ̀ láti sẹ́mà ajẹ́ pé ìràwọ̀ yẹn wọ́n lẹ̀ wọ́n lóko rẹ̀ ẹni tó bá bá nu wọn yóò jóná yóò jóná ó sì ké sí gbogbo wọn ní wàá máa ń bá fàdìjàwábù la fàdìjàwábù gbogbo wọn kọ́ ni mẹ́ńbà èmi ń bẹ nínú wọn yóò ba kó tó rí ntọ́gbọ́n ní sọ́mọ̀ yẹn kó tó sọ fún ẹni tó wà lábẹ́ kó tó send transmission sí ìràwọ̀ yóò ti ba kò ní rí information yẹn deliver torí àwọn yẹn bá ba ẹni tí ó jẹ́ ìgbà tí ń lo àlìjẹ̀nú yìí ọ̀rọ̀ yóò yé ní sí ní táwọn sọ ni wípé àáfà tó fẹ́ woṣẹ́ tàbí tó gbẹ̀mí ẹni tó gbẹ̀mí lọ àbí wòlíì tó gbẹ̀mí àtàwọn wo tún àwọn tó bá gbogbo àwọn ìran ẹmú kan gbogbo àwọn ìran nǹkan báwọn alágbègbà asọ̀rọ̀sẹ́ ní tí wọ́n ń lò lélẹ̀ ó ti ní ìmọ̀ láàrin òun àti àwọn àlùjẹ̀nu àwọn àlùjẹ̀nu yẹn náà ni àwọn àlùjẹ̀nu jẹ́ pàjẹ́nu kan lọ́rẹ́ tiẹ̀ o àjẹ̀nu kan yóò wá lọ pé àwọn yòókù pé òun ní contract bí kéèyàn jẹ́ bíríkìlà nìsín tẹ̀ pé bíríkìlà kan ní ọgbà sẹ́ ṣùgbọ́n sí bíríkìlà kan ní ọ̀dà ṣiṣẹ́ bí ọ̀rọ̀ àwọn àlùjẹ̀nu ṣe rí náà ni àlùjẹ̀nu kan ní ọgbà yóò wá lọ pé àwọn yòókù kọ́ńtrátì yẹn gbogbo wọn náà wọ́n wà parapọ̀ kódà ń bẹ nígbà mi tẹ́pẹ́ tọ́wọ́ kọ́ńtrátì yẹn kò ní sẹ́mẹ̀ yọkàn jókòó pé mástà lò gẹ́lẹ́ bá a ṣe ń ṣe nínú ayé àwọn àdéhùn yẹn ni wọ́n wà á gbéra wọn gùn lọ sí sẹ́mà àwọn ni wọ́n fẹ́ mọ jí ọ̀rọ̀ gbọ́ ìtẹ́bàgbọ́ ẹ̀ ni wọ́n wà pàṣẹ fúnra wọn tòkí káláwọn mẹ́kàsọ lápòjúwe kàṣọ pé àdìjọ mẹ́wàá ló gbéra wọn gùn tó fi dé sẹ́mà èyí tó jẹ́ nàìjíríà tẹ̀ lókè tó bá ti gbọ́ ọ̀rọ̀ kan ní sẹ́mà yóò sọ fún nàìjíríà náà lẹ́yìn náà ó sọ fún nàbàáyé títí information yóò fi dọ́dọ̀ alágbègbè àtọ́ràn wọn ń ṣẹ́. àsìkò tí wọ́n máa ń gbọ́ nǹkan yẹn oṣù ọlọ́run ọba ní fa yorùbá nígbà yẹn wọ́n wàá jù wọn ọlọ́run ọba yóò lẹ̀ wọ́n ní oko ìràwọ̀ ẹ ìwà ń bẹ nínú wọn tó jẹ́ pé ìràwọ̀ yẹn tí wọ́n lẹ́ lóko yẹn ọ̀rọ̀ tó gbọ́ yẹn kò tí ì ríṣẹ́ jẹ́ tí ìràwọ̀ yẹn fi gbà. وحفظا من كل شيطان مارد لا يس لا يسمعون إلا الملائكة ويكذبون من كل جانب دحورا ولهم عذاب واصب فمن خطف القطفة فأتبعه شهاب ثاقب. ibi tá a ti rí ẹ̀rí pé gbogbo wọn kọ́ ni mo ń bá nìyẹn ọlọ́ni iná zayanna sama adúniya. iná zayanna sama adúniya bizina tilqawakib. ọlọ́ni sọ́tù sọ̀fàtì ni ẹ ọlọ́run ọba ní àṣesánmà ẹ̀ríkó tó sọ pé sánmà ayé náà àti kó mi ìṣẹ̀lá fi ọ sọ pé àṣesánmà ayé lẹ́sọ̀ọ́ pẹ̀lú ìṣẹ̀ṣọ́ ìràwọ̀. wa hifdhan min kulli shaytanin marid. a sì fi ń ṣe ìṣọ́ra fún gbogbo èṣù ìlà ń fi ìràwọ̀ yẹn ṣe ìṣọ́ra fún kọ́mọ́bà àrí ọ̀rọ̀ gbọ́nyìn sẹ́mà. La yasma'una ila al-mala'il ala wa yuqdhabu. àfẹ́ ọlọ́run bá ní àfẹ́ kí wọ́n máa rí ọ̀rọ̀ gbọ́ láti àyè tó ga jù lọ́dọ̀ àwọn màláìkà wọ́yùkúdàfúnà min kulli jánib. ọlọ́ni wọ́yùkúdàfúnà min kulli jánibin duhuran. ọlọ́run ọba ní a sì máa jù wọ́n ní oko ìràwọ̀ yìí gbogbo ọ̀nà la máa ń gbà á jù wọ́n. wọ́n láwọn máa dábọ̀ wá síbẹ̀. kí láwọn yẹn bá wá bá wọn làwọn máa dábọ̀ wá síbẹ̀ yóò wá di ìyà tó le yóò di ìyà tó le fún wọn ọlọ́run ní ilá. ilá man khatifa al-khatifatan fatbahu shihabun thaqib. àwọn ní ilá man khatifa al-khatifa àyàfi èyí tó bá yé bọ́ nínú wọn tó jẹ́ pé ó ti jí ọ̀rọ̀ yẹn gbọ́ ìràwọ̀ yẹn ò tún ba ọlọ́ni fàtìbáàhù ìràwọ̀ yẹn wà á máa lé lọ tó ń ti fọmíṣẹ̀ yẹn. shihabun thaqib. ẹ àfàwọn àwọn ní ilá man khatifa ẹ mínísítà ṣayàtọ̀ àkàtọ̀ fàáyà kalimatu yasma wa mina sama ẹgbà ó ní ọ̀rọ̀ tó ti gbọ́ ní sama yẹn yóò hó dọ̀rọ̀ yẹn fàyọlùkíyà ìlàlẹ́dì tàtà yóò ti ọ̀rọ̀ tó gbọ́ yẹn kó tó ìràwọ̀ yẹn ò ba tí ó fi deliver information yẹn ìràwọ̀ yẹn tá a fẹ́ fi parẹ́ kò ní ti ba bí ọmọ tó yẹn fẹ́ ń nà ọ fẹ́ mú nǹkan oníkan bí èèyàn wò kọ́ ọ fẹ́ yọ fẹ́ sùn báàgì ẹnìkejì èèyàn fẹ́ fẹ́ fúnlẹ́gba kó o tó fúnlẹ́gba ó ti yọ ó ti pàṣẹ sẹ́lómi ọlọ́run ọba ní ń bẹ nínú wọn bẹ́ẹ̀. ilá mẹ́rin kọ́tífà lẹ̀ kọ́tífà tàbí àti báwọn ṣe àbùkọ́bìlà yòókè à ìgbà mi ń bẹ nǹkan yóò ti bá kó tó di pé sọ ọ̀rọ̀ yẹn jáde wọ̀rúgbà mẹ́ alqaha bi qadarillah nígbà mi ìsìn ìbẹ̀nu lábẹ́ kádàrà tọ́ ọlọ́run ọba ọlọ́run ó ti jẹ́ kó sọ ọ̀rọ̀ yẹn tẹ́ kí nǹkan yẹn tó bá kọ́bìlà yẹn wọ́n máa ń jí ọ̀rọ̀ gbọ́ ṣùgbọ́n ìràwọ̀ yìí ni ọlọ́run máa ń fi bínú sí wọn arábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run wa sọ yìí pé tọ̀ àwọn àlùjànnú yìí tí ẹ bá tíra àwọn bá ti jábọ́ lé wọn lórí wọn ò jóná wọn ò jóná ìtìrọ́lù táwọn ilé wa gbé wa báyìí pé tọ̀ ṣé lẹ́yìn àdébẹ̀ sálá kánibí tó dé ni ni àbí lẹ́yìn nígbà tára bí di òjíṣẹ́ ọlọ́run ọba tán ni wọ́n tó bẹ̀rẹ̀ sí máa jù wọ́n lóko fàdíhàbù fi ìtẹ̀fẹ̀sẹ̀lì àwọn afáàlẹ àkọ́kọ́ ni wípé ànábì sallallahu alaihi wasallam àtàbí nàbí abdul abbas ó sọ lọ́wọ́ ọba ńlá àwọn àwọn àlùjẹ̀nu èèmọ̀ àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ rí tí wọ́n fi mọ̀ wípé ẹnìkan ti dé tí ń jẹ́ ànábì ọlọ́run ni wípé ẹ̀yin là bẹ́yìn náà wà bẹ́yìn náà kọ́ba ní sàmà gàgá dí àwọn gàgá dí wọn mọ́ ìròyìn tí wọ́n ń gbọ́ àti sàmà yẹn gàgá dí mọ́ wọn àwọn afáàbá náà jẹ́ pé bí wọ́n bá tiẹ̀ máa jù mọ́ wọn tẹ́lẹ̀ ó lé sí ó ti hàn ó lé sí ìmọ̀tánà ibi dé ká sọ pé wọ́n máa ní pé bíi one thousand wọn ká ní ẹ̀kan ní one thousand naira wọ́n jábọ̀ wọn lórí wọ́n wá rí pé lẹ́ẹ̀kan pé yẹn nísìn kò nítumọ̀ wọ́n wá rí pé lẹ́ẹ̀kan bíi five bíi seven hundred wọ́n jábọ̀ lé wọn lórí ká èèyàn one thousand lọ́lọ́ ojú ogun seven three hundred lọ́bọ̀ wọ́n wá rí kíní yẹn pé nǹkan kan ti ṣẹlẹ̀ tó jẹ́ ìmọ̀ wọ́n wá ń wá káàkiri tó padà lọ́wọ́ fi rí ànábì sálám àtẹ̀dẹ́mìlá àti àbílẹ̀ bàbá sí pé ànábì wọ́n á rí ànábì mi tí ànábì ti ń kírun tí ń ka Qur'an ẹ̀ fi sọ pé iná sẹ́mi iná Qur'an ẹ̀ ajaba. ìyá ilẹ̀ yà nà ó sàmà nàfàrọ̀ mìíràn jìn nípa kọlu iná sẹ́mi iná Qur'an ajaba. ọlọ́run ọba ní jàǹdà àrùjú mẹ́n. ìṣàyàpín. àwọn àlìjẹ̀nu yẹn wọ́n máa ń jẹ́ ọ̀rọ̀ ọgbọ́ ọ̀tún bá gbọ́ ilé wa sọ fún àfààyàn tó sọ pé ń hmm, alájà ẹ mọ́ jáde lọ́la o ẹ mọ́ jáde lọ́la o àbí ìgbére ìgbére ẹ kí ló máa ń pè sára ṣe yín o òṣìṣẹ́ ọlọ́run ọba ní wọ́n ń jí ọ̀rọ̀ gbọ́ lóòótọ́ ìtọ́ bá jí bóyá wọ́n wàá fi àìmọye rọ́ ó fi kó ìyẹn lómi sọ pé à bọ̀tà mọ́ ń tí wọ́n sọ báyà ó dẹ̀ máa ń rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ èyí tí wọ́n jí gbọ́ ní kíni o ní sánmà yẹn ni ló rí bẹ́ẹ̀ yẹn àmọ́ wọ́n ti fi àìmọye rọ́ kun ọ̀dà ẹsẹ̀ bọ̀tà wá sọ yí pé ìràwọ̀ ń jábọ́ lé wọn lórí ó ń dáná jó wọn Fakhruddin Ar-Razi rahmatullahi ta'ala òun sọ yí pé ìtumọ̀ ẹ̀ ní pé annaru ba'duha aqwa min oníṣẹ́ rí iná iná dura wọn lọ yóò yẹ wa nísìn ṣe mọ̀ pé àwọn kankan bẹ tẹ́ pé bí àwọn irin ẹ rí pé irin tó máa fẹ́ rọ irin tó máa fẹ́ kiri ó tó máa fẹ́ tún irin rọ àmọ́ fẹ́ tẹ̀ kí wọ́n tó lò kí ni wọ́n sì fi rọ́lá kọ̀kọ́ mm-hmm. iná dura lọ tábà sọ pé wọ́n dárò jẹ́ látara iná sọ̀hí tí ìràwọ̀ náà bá lóun ó dáná sun wọn bẹ́ẹ̀ ni torí pé ìràwọ̀ yẹn iná tí ó mú wáyé ó ṣe kí ni yóò lágbára ju ètò fẹ́ lára àjọ̀lú yẹn wáá nínú àwọn ìtọ́lẹ́tẹ̀ tó mú wá ní pé tọ̀ kí ni àyíká ti sàlàyé. ọ̀jàlá àròjò mẹ́lì ṣayá ti. ìgbàdé sọ pé ìràwọ̀ ń jábọ́ láti sánmà tó ń pa àwọn àlùjẹ̀nu rẹ bóòlù làwọn tó ṣe wá kú sánmà lónìí àtàyà nígbà Muhammad sallallahu alaihi wasallam ẹni pé ìyẹn lọ lágbára yìí nùtúrọ̀ dọ́tù wọn àwọn afáwọn sọ pé tọ̀ tábà wọlé òwúbọ̀ lóòótọ́ ìgbà rújú mẹ́lì ṣayatin. àwọn àfáwa ní dáfídà yín ò ní í a jẹ́ wípé ìtọ́lọ̀n kìí ṣe pé ìràwọ̀ gẹ́gẹ́ ni ó kú tí ó sọ yí pé ògùn náà mú ògùn náà nínú pé mú ògùn náà kan àwọn ta sàrà ó wà lára rẹ̀ ẹtí yorùbá ò bá ti ṣe nínú oògùn náà kan àwọn oríṣi àwọn ẹ̀yẹ náà ẹ̀yẹ náà yẹn tó ti tọ̀ kálọ̀ ẹ̀kọ́ lè yé wa ẹ̀ta sara ni Yorùbá pè ní ìpìlẹ̀ ẹ̀ta sara náà yóò jẹ́ látara oògùn náà yẹn ẹ bẹ́ẹ̀ ni ẹ̀yin tó lè yé dáadáa bíi iná wẹ́dà ẹ̀ rí pé iná wẹ́dà ṣé èyí ti ń fẹ́ káàkiri yẹn kọ́ gẹ̀ẹ́ kọ́ ni náà tó ń jórin nǹkan ló ń jórin àwọn ẹni ń fò káàkiri yẹn ẹ̀ta sara ni so bẹ́ẹ̀ náà ni ìràwọ̀ ṣe jẹ́ látara nínú ìràwọ̀ wá ní ẹ̀ta sara ìràwọ̀ o tó ẹ̀ta sara ìràwọ̀ ìní ń jábọ́ lé wọn lórí torí pé tó bá yẹ pé ìràwọ̀ gan-an lọ jábọ́ lórí ní gbogbo ayé lọ parẹ́ ikman yẹn pé tó yẹ pé ìràwọ̀ gan-an iná jáde lódìdí bó ń pa bí ọlọ́run ọba ṣe fún ní agbára tó ó tó ń tó lè pa odidi ayé rẹ̀ a jẹ́ pé tá a bá sọ yí pé ẹ̀ta sara wá ń jẹ́ látara ìràwọ̀ ó túmọ̀ sí pé kò dín nǹkan kan kò ní iye kíni ìràwọ̀ tí ń bẹ ní sábà jẹba ó yá àbí wọ́n lè kọ́dé zayyanna sàmà àdúnìyà bímọ sọ bí hawajà àná àrùjú mẹ́lì ṣayàtìn. wà á bàdé náà lẹ́hún àbábà sàyìn. àfọwọ́ kọ́tàdà kọ́lọ̀ ń kó bá ní sí òun sọ̀rọ̀ ó ní nàmà khuliqat àdìyí nùjúm ní sàlàs oníṣẹ́ rí ìràwọ̀ tá à ń sọ yìí wọ́n dáa fún nǹkan mẹ́ta ni ó ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn kọ́ lakọ Allah zinatan lissama àbí ó ní ọlọ́run ọba dáa láti lè bá a jẹ́ ẹ̀ṣọ́ fún sẹ́mà àkọ́kọ́ warujuman lishayatin ọlọ́run ọba tó dáa kó jẹ́ ìsọ̀kòlù fún àwọn èṣù wa alamatin yuhtada biha bákan náà yóò máa jẹ́ alámì táwọn èèyàn fi máa mọ̀nà ọwọ́ ní faman ta'awwala fiha ghayra dhalik ẹ̀ ń bá wa lọ ń sọ pé sẹ́ríà zọ ìrìlẹ̀ ń sọ ohun zọ ìrìlẹ̀ ń sọ nínú bàtí ní ìràwọ̀ gangan sẹ́rí ìràwọ̀ kọ̀ọ̀kan ní sẹ́mọ̀ ó ní tó dúró fún ó ń kálukú níràwọ̀ tiẹ̀ ẹni àwọn nǹkan omi àwọn nǹkan yèèpẹ̀ àwọn nǹkan iná èwo tó nìkan rí gbogbo ẹlẹ́mọ. Àràkọ́dé sáyé náà sàmà àdúnì àbí mọ́sábì àá. وجعلنا رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير àfàwọn Kọ̀tádà ó ní ẹni tó bá wá sọ ní tó yàtọ̀ sí mẹ́tẹ̀ẹ̀ta yìí fún ọ nípa ara wọn kàtà irú ẹni bẹ́ẹ̀ fàkọ́ni kọ́ làbẹ̀rọ̀ yìí ó ti fi làákà ìdásí ọ̀rọ̀ ẹ̀sìn wà á tọ́ ó sì ṣàṣìṣe ẹ́ ó ní ó ṣe àṣìṣe wà á bọ́ àná sí ibà onírú eni níbẹ̀ gbogbo wàhálà tó bá rí kó ṣe ó waste effort gbogbo pé ayẹkẹ ah, kọ́ ìmọ̀ ìmọ̀ ilmu nujum ayẹkẹ gbogbo wàhálà tó yẹ bá ṣe nínú eke olórí pé yẹn ń kọ́ ìmọ̀ nípa ara wọn èyẹ fàṣìkò ṣòfò ẹnjìmù ẹni pé ẹlòmíì ń bẹ tí mo fi dùn níyẹn tẹ bá sọ pé àwọn kan yóò ah, ọdún mẹ́wàá la lò tá a fi kọ́ wàhálà lórí a nípa àfa àkọ̀dálà ó ní ẹni tó bá wá sọ nǹkan mìíràn ìmọ̀ ìjàta tá a sọ yìí nípa ara wọ̀ ipò ní àǹfààní mi jù yẹn lọ ó ní àbọ̀ ànàsí ibà gbogbo tó yẹ kó jẹ́ ìpín rẹ̀ ló ti ráre wàtàkàlà fàmẹ́là ìmọ̀láhùn bíi kọ́dà ó ti sàrà bọ́rùn ntí ò lè nímọ̀ nípa rẹ̀ ló ṣe kí ni lọ́lọ́ rẹ̀ gbé bọ́rùn a jẹ́ pé intanin gẹ́gẹ́ bí mùsùlùmí òní ọlọ́run ọba sọ pé nǹkan sọ fún wa pé pọtẹ ni àwọn kan bẹ wọ́n mọ ìràwọ̀ etí wọ́n mọ̀ ń sọ fún wọn pé ọlọ́run ọba ti sọ fún mi pé lákọ̀ọ́dé zayana sàmà àdúnìyà bí ma sọ bí ha. wàlákọ̀ọ́dé zayana sàmà àdúnìyà bí ma sọ bí ha wàjálínà àrùjù máa lè ṣayàpín wàhádàdínà làwọn àbábà sàyìn. ẹ̀ka tó mú ìtìrọ̀rọ̀ ti ká kó lè pé márùn-ún àwọn afáàyè ti sọ ipò dáa àwọn àjẹnú síbẹ̀ làwọn náà gọ̀ tó ní àníkìlẹ̀ rí wọ́n nígbà tó sọ pé ọlọ́run bá ń fi ìràwọ̀ sọ wọ́n lóko ṣé wọn ò wá rìnà rí àwọn ọ̀gá wọn pé ìràwọ̀ ti pa wọ́n rẹ́ só yẹ kí ẹ tún lọ ọbẹ̀ mọ́ a ní wọn ò lọ <laughs> ṣé bí àwọn èèyàn náà rèé àìmọ́ tó ti gbọ́ wá sí pé zìnà o ẹni tó bá ṣe zìnà tí ọba ti níyàwó owó fún lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn tí èjì lọ́kọ owó fún lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn-ún ká ní ó ti lọ́kọ àbó níyàwó wọn lẹ́ lóko pa tó ń ti bẹ́ẹ̀ sáwọn èèyàn ṣe zìnà hátà nílẹ̀ sẹ̀ríà káti ẹ̀kọ́ gbà pé ìlú táwa wà tí ò sófin nílẹ̀ sẹ̀ríà hátà so wọ́n bẹ̀rẹ̀ lórí lójú èèyàn ó sì tún lọ sí nǹkan yẹn àáfàá ni torí pé kí ló fà tó fi rí bẹ́ẹ̀ ni pé ìdá sábàtà lè kọ́dà àmì àlùbásọ̀ tí kádàrá bá ti dúró rí nǹkan yìí pé nǹkan ibi ó ṣe rí ni ojú èèyàn ó fọ ìhòòhò ní rí nǹkan yẹn tí kádàrá tọ́lọ́run ó fi ṣe kí ni o tí ó fi ṣe lórí ẹ̀ so àwọn àjẹnú yìí àwọn náà ń rí àwọn náà kàkà sí bí ẹni pé yẹn àríkọ̀dà ajé kí n lóyò yìí nìsín àwọn fàyàwọ́ àwọn fàyàwọ́ tàbí olè tó gbọ́ pé wọ́n yìnbọn mọ olè kan níbi kan wọ́n yìnbọn mọ́ o yóò ní à ọjọ́ tí ẹ pé nǹkan wọn kò sẹ́mọ kò perfect sára ẹ̀ so àwọn àlùjẹ̀nú yẹn náà bẹ́ẹ̀ náà ni àwọn náà ṣe ká olóògbé wọ́n ti lẹ̀ lóko sọ́mọ orí ẹ̀ dàrú ni kọ́ <laughs> kọ́dà ó sì wá jẹ́ pé kiri ẹ̀ tó wá ń sẹ́kù nígbà tó ti páyà tó wọ́n fi pa ànábì lẹ́nu a sọ pé torí pé ànábì ti sọ fún wa tí ó bá sẹ́kù kò ní gbogbo àdéhùn tó lọ́wọ́ bá ṣe nípa ẹ mà náà ta àárọ̀ ọ̀fàn ẹ má lọ bá wosẹ́wosẹ́ ẹ má lọ bá alágbègbè tó bá gbà ń tọ́ sọ gbogbo tó lẹ́bi sọ nípa rẹ̀ pé yóò di kèfèrí yẹn kò ní mọ̀ ọ́ sẹ́. àtẹ̀kọ́ ọlọ́run ọba tó ṣé gbogbo sábà ló níràwọ̀ sábà wo nìkan ló níràwọ̀. ọ̀làkọ́ni sẹ́yìn náà sàmà dúníyà bí mà sọ bí wájà lílà rojú mẹ́lẹ̀ ṣáyàtì wà á tàbí náà lọ́wọ́ àbábà sáyìn. وللذين كفروا بربهم عذاب جهنم sayra I did to you. wà á tàdínà lahum adhaba sa'ir. ẹ eh, àwọn ọlọ́wọ́ wá ní kì í ṣe pé ìyàwó parí síbi palẹ̀ wọn ló kó o láyé o palẹ̀ wọn níràwọ̀ láyé kò túmọ̀ sí pé ìyàgbẹ́nu yẹn ti parí bẹ́ẹ̀ o àtàdínà lahum adhaba sa'ir. àtàdínà lahum adhaba sa'ir. tí wọ́n bá tún wá kú tẹ́tọ́ tó wọ́n kìyàmà wọ́n tó wá jẹ adhaba sa'ir adhaba shadid. وأعتدنا لهم عذاب السعير ẹ ìyà tó le tí ó jẹ́ pé yóò bò wọ́n dàrú yóò sì jẹ wọ́n kalẹ̀ nípa aṣáàdìlẹ̀ harik níta pọ́ máa dóyè ní ó dóyè kónákó eru iná máa fi sàírù wọ́n ti kọ́ asàrọ̀ ti nà tìǹbà kẹtàn tó kọjá abúlé ní ẹni tó da gan abúlé sọ pé asàrọ̀ ti nà iná kẹmọ́ mi lọ́wọ́ kókó mo fẹ́ jó ti gbalẹ́ o alọ́ni àtàdínà aláhùn máa bá bá sàn. wọ́n àtàdínà aláhùn máa bá sàn. wàlílábìnà káfàrú bí rọ̀bìhì máa bá bòjá hánàm wà bí ìsàlẹ̀ máa ṣí. àwọn èèyàn kan wá fẹ́ kó sí ṣe sọ́tò wọ́n sì gbà pé nígbà wọn fi ń jẹ ọkùnrin ní àjọṣepọ̀ láàrin àwọn àtàmìjẹ̀nú ọlọ́run bá fẹ́ gbé ọ̀rọ̀ tiwọn náà wáyé pé tán. وللذين كفروا وللذين كفروا بربهم عذاب جهنم àwọn èèyàn kẹ́ ń bẹ gbogbo àmì tọ́lọ̀ kan bá fún wa yìí ẹ òun ló ń dá sọ́mà ẹ òun ló ń dá ilẹ̀ ẹ òun ló ń fìràwọ̀ sí sọ́mà òun ló ń dá òkú òun ló ń dá gbogbo tó sọ ní láti bẹ̀rẹ̀ sọ́ra yẹn àwọn èèyàn kẹ́ ń bẹ tó ń ti bẹ́ẹ̀ wọn ò tún ní gbọ́ lọ́wọ́ wá gbọ́. وللذين كفروا بربهم عذاب جهنم àwọn afáàní kí wàá ní ìrètí bá tù láàrin àyà yìí wọ́n bí màá sábà kọ́ àti ntọ́kọ̀tù kọ́kọ́ sọ gbogbo ntọ́jú kọ́kọ́ sọ yìí pé tabaraka lọ́dì bíyá di mulk. Àwọn akúnlé ṣe nǹkan dín. Àlejò ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tọ́ la. Àtàlẹ́ àbúlọ́wọ́ kan máa yú kan máa sánú abala wa wà láti ìsọ̀lọ́kọ̀ fún un. Alladhi khalaqa sab'a samawati tibaqa. Ma tara fi khalqi rahmani min tafawut. Farji' al-basara hal tara min futur. Thumma irji' والبصر خاسئا وهو حسيا ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلنا رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير ọlọ́run ọba fẹ́ ṣe ìfìbátu wípé aláyọ̀ àdàbà ahadan ni pé ọlọ́run ò ní fìyà jẹ nìkankan ilá bàdàl bíìsà àwọn bàdàl ìndàr àfi kó jẹ́ wípé ọlọ́run ó ti kọ́kọ́ rán òjíṣẹ́ kan àbí olùkìlọ̀ tí ó wàá sí wọlé tí bẹ́ẹ̀ kunna mu'adhibin hatta naba'atha rasula ọlọ́run àní fi àjẹ ní kẹ́kẹ́ so ọlọ́run jẹ́ kọ́ pé àwọn nǹkan tó fi dọ́lọ́run bá mọ̀ pé wo sẹ́mà ẹ wo ràwọ̀ ẹ wo gbá gbogbo ẹ gbogbo àwọn kan wà bẹ́ẹ̀ wọn ò ní fi jẹ́ pé yìí ṣe ọlọ́run ni pé tó bá ti fún yàn ní àmì téèyàn bá tó wá gbé ọlọ́run wàá fi ìyà tó le jẹ́ gẹ́gẹ́ ní sọ́tù máyídà nígbà tí wọ́n sọ pé sọ fọ́lọ́run ọba pé kó sọ máyídà kalẹ̀ fún wa ipe fọ́lọ́run ọba. أن تنزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين قالوا نريد أن نؤمن بما ونعلم أن لقد صدقتنا ونكون عليها من الشاهدين قال عيسى قال اللهم انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين قال الله إني منزلها عليكم فمن يكفر بعض منكم فإني أعذبه عذابا لا أعذب ẹ ti gbọ́ ẹ ti rí báwọn lẹ́yìn ìgbà tí wọ́n béèrè wípé ọlọ́run bá fẹ́ rí àmì ọlọ́run àwọn bàdó Israel. ìdíkọ́lá àwárí yóò náà yà Isa bin Maryam yà Isa bin Maryam hal yastati'u rabbuka an yunazzila alayna ma'idatan minas samaa qala ittaqu Allaha in kuntum. wọ́n àwọn àwọn wọ́n lọ bá ànábì yí pé gbogbo wàásù tó ń ó ti wọ̀ wá létí o ṣùgbọ́n afẹ́kọ́ lọ́wọ́ ọba rẹ̀ ń jẹ́ ọba rẹ̀ kápá. àlìyànṣẹ́ tí ìwúrọ̀ búkà ọ̀hún yóò náà sílẹ̀ ìnàmá ìdàtà mìíràn sàmà. ọba rẹ̀ lórí tó ti hàn aliasitati rọ́bùkà ayin. ewu O ní oúnjẹ lórí iná pẹ̀lú pẹ̀lú. ayin yuna zila lẹ́yìn àmà ìdàtà òmìnira sàmà. gbogbo àwọn yorùbá ń ná ara kéwù ni bàbá ara kéwù ara kéwù ni yorùbá yẹn náà so so rọkọlọ bá a kí àwọn afáwa. aliya. يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء ẹ tó fẹ́ fi èbó ní èbó ó yà sọ èbó ẹ ó kàn dára yẹn kẹyẹ tẹ ṣé kèrè ní èbó lọ ń ṣe lọ́nù. ọ̀rẹ́ tẹ́kùn lọ́ọ̀yìn. ìgbà tí wọ́n ní kọ́lọ́kọ̀ bó sọ pépele fáwọn tó yẹ pé oúnjẹ wà lérí ẹ̀ yọ jẹ ọdún fáwọn àwọn ọmọ yìí pé àá ah, lóòótọ́ ọlọ́run ọba rẹ ọlọ́run ah. àwọn ní sá ṣe wà sí fún wọn pé ah! ìtàkùnláhà. Ah, ẹ bẹ̀rù ọlọ́run èwo lẹ́ ń béèrè yìí. nǹkan tán mú mi ní. ẹ ọlọ́gbọ́lọ́gbọ́ ẹ gbọ́lọ́gbọ́ lẹ́rọ̀ ẹ wọ́n náà béèrè àwọn nǹkan tó jẹ́ pé nǹkan tó bẹ́ẹ̀ lè takùn lákàyè ẹnìkan àwọn èèyàn kan kọ́lọ́n kó bá kó mu adúró kó mu òun náà dúró ó ní ẹnìkan gbà tí ẹnìkan gbéṣẹ́ fóun iṣẹ́ yẹn pàtó òun á ṣe lọ débì kan náà nígbà tó wá di pé irin tó yẹ kó fóun ṣiṣẹ́ yẹn lówó àti irinṣẹ́ tóun ó lò kò tí ì fi rọ́là ó lóun wá ní ọgbọ̀tì alájẹ kí wọ́n a ibẹ̀ yà á sùn náà sí bí ẹ máa ń sọ pé ọlọ́run ọba gbogbo nǹkan lọ́lọ́run lè ṣe ẹ tó ṣe lè yìnbọn náà tó nǹkan lọ́run ṣe ṣe ọlọ́run ó fi sìmẹ́ǹtì kún sìmẹ́ǹtì tẹ́fẹ́ fi wọn kàn fẹ́ ti nǹkan kan tí ò sí lára ẹ̀ wọ́n fẹ́ ti wọn gbà ẹbẹ́ yẹn àfa ẹbẹ́ yẹn àfa ẹ̀yìn àfa yẹn mọ̀ rí ẹ̀sìn gbọ́dọ̀ àfa. ìwúrọ̀ búkà ẹ̀yìn náà sì lálẹ́ ìnàmá ìdàtàn mìíràn sámà kọ́lá takù lọ́hìn kọ́ńtọ́ mọ́mìnì. قالوا نريد أن نأكل منها tàtúmá iná búlù kọ́lù nùrí dùn án àkùlà mí ni a. ó ní kí n ṣe pé a fẹ́ ṣe wàhálà kẹta kẹfẹ́ jẹ́ ń bẹ̀ ni a fẹ́ jẹ́ ń ti sọ pé tá a yìí yóò kú lọ́kàn la jẹ́ nìsí. wọ́n ní alámà àwọn kọ́ni sọ̀dọ̀ kùtọ́nà. a ló ń sọ òdodo ló gbé dání. wọ́n ní kú ní ìyá mi ṣá ìní. wọ́n ní àwọn agẹ̀ láwọn ajẹ́ ẹlẹ́rìí rẹ̀ àwọn alájẹ ajẹ́rìí káàmù abẹ́ ọjẹ́rìí pé ah ànábì ọlọ́run ànábì ọlọ́run àwọn ajẹ́ àkọ́dà oúnjẹ tó gbé fún wa ti sọ́mọ báyìí ló ti wá. Qala Isa bin Maryam, Allahumma rabbana anzil alayna ma'idatan minas samaa. Ànábì Isa tẹ́wọ́ sọ́lọ̀ ó ní ọlọ́run ọba wa. Allahumma rabbana rẹwà ń sẹ́ àwọn tó fẹ́ ni o. àwọn òsèlè àlẹ́ iná máa yí dàtà mìíràn sàmà. sani sọ pé pélé tó tí ó lò ń jẹ lérí kalẹ̀ láti sẹ́mà. takunu lana idan le awalina awalina wala akiri. wa akirina ah, wa ayatan mink. kó jẹ́ ọjọ́ ọdún kó jẹ́ àmì fún wa fún àwọn ẹni àkọ́kọ́ àti ẹni ìkẹyìn wa ó sì jẹ́ àrísàmì látọ̀dọ̀ rẹ pé ọlọ́run ó fi jẹ́rìí jójú sẹ́mi. wọ́n rúzùkù náà wà ń tàkọ́ irú rọ̀ọ̀sìkì. ìtọ́lọ̀ fún wa dàrá abẹ́ lù kọ́ lọ. kọ́lá lọ́wọ́ ìní múnásílù àlẹ́ ikú. ọlọ́run ní sọ pèpè létí ó lóúnjẹ lórí kalẹ̀ ní sọ kalẹ̀ fàmẹ́ yẹ́kúrú bá dùn mí nkọ́. fàmẹ́ yẹ́kúrú bá dùn mí nkọ́ tí máa sọ oúnjẹ nkalẹ̀ pé àmì ọlọ́ọ̀ni yẹn tí n bá wá sọ oúnjẹ nkalẹ̀ tẹ́ ẹni bá tó wá ní ẹ sọ́ba tó wá ní ọ̀rọ̀ àbó ní excuse àbó ní ìròrí kẹ. fàyín ni wàá dìbò àbàbà là kan jẹ́ irú ìyà kò sí fẹ́lòmíì nù ayé nítorí pé tó náà béèrè fún yẹn ẹlòmíì lè ti ṣe kí ni o kì í ti béèrè aljazau min jinsil amal tó fa ìdán ìlànà sọ pé tọ̀gbọ́n tó ń sọ̀rọ̀ pé ẹ wo sẹ́mà